ẹ̀wọ̀n wọn ò lè ronú kó lè wà ń bẹ̀ gbà tí wọ́n wá wá bí wọ́n sì ṣe yọ Yusufu ti dá wọn mọ̀ nítorí àsìkò Yusufu padà wá di wípé ó farahàn wọn pò ní Yusufu ọwọ́ ni kí wọ́n lọ pè bàbá wọn wá kí wọ́n lọ kó gbogbo fámìlì wọn wá àtàwọn àbúrò gbogbo wọn kí wọ́n lọ kó wọn wá wọn wá ní ó da àwọn ó ṣe bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá lọ wọ́n kó gbogbo fámìlì wọn wá ìgbà tí wọ́n kọ́ ń lọ Yusuf ní bàbá ń kọ́ wọn bàbá òrí náà mọ́ ó ní aṣọ mi ẹ lọ fún tọ́ ọ bá ti fún yóò rí náà ìgbà tí wọ́n wá ń bọ̀ lọ́nà bàbá wọn wá ń sọ wípé ó dàgbọ́ pé mo ń gbé òun Yusuf láwùlá àwọn tó fẹ́ mi lórí bẹ́ẹ̀ bá ní sọ wípé ọ̀rọ̀ mi ò ta yé mu àyàn ìwé bàbá wa láfi dọ̀la alẹ́kọ̀ọ́dún ta bàbá ẹ̀ tí. tọrọ iná kẹlẹ́fẹ́ bẹ̀rẹ̀ alẹ́kọ̀ọ́dún. aràn tí ń ṣe yìí kò tí ì kú lára iná láti ọdún yusufu wo kò bá pẹ́ làwọn tí wọ́n ń bọ̀ bá dé wọ́n làwọn rí yusufu ẹ rí yusufu làwọn rí owó òṣèlú náà ẹ gbà sọ yìí bàbá rí náà wọ́n bá kó gbogbo fámìlì wọn pátá. Odi le misra se àtọ̀húnrìn wà ní wọn ní sara misra ìgbà tó wá débẹ̀ Yúsúfù ní pé ọlọ́run ọba ti gbà mí láàyè níbí èmi gan ni mò ń tún fún yàn níjókòó ẹ̀yin òbí ẹ̀ lọ́ọ̀bì kankan mọ́ ẹ̀dùbàrà mísírà ẹ̀yin ẹ̀gbọ́n mi kò sí kò sí ẹ̀mọ́ kò sí. wàkọ́lá dé kolo mísírà ẹ̀yin ṣá. kolo mísírà ẹ̀yin ṣá ọ̀la ẹ̀ máa wọlé mísírà. kolo mísírà ẹ̀yin ṣá ọ̀la ọ̀hún àmì ní. àmì ni wọ́n fi wọlé ẹ máa wọlé mísírà kò sí bẹ́ẹ̀rù ààyè tọ́lọ̀ ń fi mí sí bí kò sẹ́ni tí ó sọ pé kò kúrò mí ohun tó sọ àwọn ọmọ Ísírẹ́lì dára mísírà nìyẹn wọ́n wá ń gbé sí mbẹ́ wọ́n ń rẹ̀ sí wọ́n ń fẹ́yàwó Yusuf ti kú àwọn àrọ́mọdọ́mọ ti kú àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ọmọ wọn ń bẹ́ ń bẹ́ ti wá di wípé wọ́n ti ń control economic power. power. power. power nílẹ̀ Misra wọ́n lè bí wọ́n lè ṣiṣẹ́ àwọn ọmọ ilẹ̀ Misra gangan àwọn jókòó tẹ́tẹ́rẹ́ ìgbà tó wá di àsìkò fìràwọ́nù ti Musa yìí ṣe é sì mọ̀ wípé ìran Israẹli yẹn àwọn ni wọ́n bí Musa náà banu Israẹli òun náà Musa àmọ́ fìràwọ́nù gba ti Musa tribalist lòun òun wá ń wò wípé à irú rádaràda wo lélẹ̀ àwọn àtọ̀ ń rìn wá wọ́n mọ̀ sí ẹgbàá ló bá wà láàlúgbà lọ́wọ́ ọ̀dà òun ó sì fi mú wọn dárin láti òní lọ gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ mísírà gbọ̀ngàn ẹ̀yin òṣìṣẹ́ kankan náà ọmọ gbádùn gbogbo iṣẹ́ wàhálà ayé pátá àwọn ọmọ Ísírẹ́lì gbogbo wọn tó bá jẹ́ ọmọ Ísírẹ́lì pátá ẹ̀rú ní torípàtọ̀ wọn ìwà ní ẹ̀yìn sọmọlẹ̀ yìí. Kùránì Musa olùbẹ̀rẹ̀ rẹ̀ ó wá fi ìyà jẹ wọ́n débi pé ọkọ̀ ojú ẹ̀ àwọn tó ń bẹ ní Misra wọ́n mọ ròyìn Ibrahim pyramid bí èèyàn lọ bẹ̀ báyìí náà ó rí oúnjẹ bẹ̀ àwọn ibi tó yàn náwó sínú yẹn lọ bẹ̀ lọ sí pyramid ó wàá rí àwọn àwọn òkúta ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ńlá tí wọ́n tò tí ń lọ bí ajá mẹ́wàá òkúta ẹyọ kọ̀ọ̀kan sì ní ìjàmá bóyá pé ogún èèyàn lè sí díẹ̀ bóyá wá ni wọ́n ṣe tò gbogbo òkúta yẹn tí èyí ṣe pé wọ́n fi sìmẹ́ǹtì mú tí wọ́n wá tó títò tí wọ́n wá tó yẹn bẹ́ẹ̀ bá wà wò ó nígun yẹ rò pé wọ́n fi nǹkan kan plumb ẹni tó straight tẹ́ ẹ bá wo igun yóò fún yín ní triangle ó fún yín bẹ́ẹ̀ kódà nínú àwọn olùmọ̀ wọ́n tún jẹ́ ká mọ̀ wípé tí òun bá yọ inú bẹ̀ kò sí mọ́lẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n gangan ibi tí òun ti yọ tó òun bá ti yọ òun yóò tàn wọ́n máa ma gbé síbi tó òun ti yọ tó òun bá ti tàn síbẹ̀ ẹ tásara òun yóò pọ̀ gbogbo nú ẹ̀ wọ́n ṣiṣẹ́ yẹn ń gbà náà àwọn ọmọ Israẹli òun fẹ́ràn lò wàá máa wò ó pé sáwọn èèyàn náà ni wọ́n lu òkúta yìí òkúta tó yẹ pé ọgbìn èèyàn ò lè sí díẹ̀ ibi tí wọ́n wá ṣe nǹkan yẹn sí kò sápàtà kankan lórí eré abẹ ìyẹn túmọ̀ sí pé ibi tó jìn ni wọ́n ti lọ́ọ́ máa gbé e wá àwọn ará misra lè fi àwọn àbọ̀ ẹ̀mọ̀ lè mọ ẹgbẹ́ sí àwọn ará misra ìhìrán ìyẹn mọ̀ wò pé sáwọn èèyàn náà ló ṣiṣẹ́ yìí kò sí crane nígbà náà tá a fi ń gbé nǹkan lọ sókè kò sí ẹwà mọ̀ òpópó làwọn èèyàn ṣe wú òkúta tó tó báyìí ìbẹ̀lẹ̀ náà gbá ah, abraham dán nǹkan wò láyé ó fi àjẹ àwọn ọmọ misra àwọn ọmọ israeli ó fi àjẹ wọn pọ̀ ìgbà tó wá yá wọn wá sọ fún faraon pé bọ́lá rẹ̀ sì ṣe tó yìí ọmọ kan náà ló ń ṣe dojú ọlá ìbúlẹ̀ nínú àwọn ọmọ israeli sí ni àfọwọ́n ẹ̀tú dànù ṣèbọ́ ọmọkùnrin lẹ́gbọ́n òkúlé ṣèbí tọ́ba wáyé ni ṣèbí tọ́ba ọmọkùnrin bá wáyé ní òdòdó ìjọba àwọn délẹ̀ gbogbo ọmọkùnrin tọmọsẹ́ ìlú bá bí ẹ̀sìn máa pa wọ́n ọ̀tán ẹ máa pa wọ́n. bisimilahi rahmanirrahim tọ́sí tilka ayatul kitab lẹ́yìn. موسى وفرعون بالحق وفرعون بالحق لقوم يؤمنون على فرعون واجعل أهلها شيعا شيعا يستضعف واجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين فرعون سورة القصص نعم ọlọ́run èyí fìràwọn ń bì í omi ọmọ apá gbogbo ọmọkùnrin tá bá ti bí ẹ̀mí apá wọn ṣèbí tó bá wáyé ní òdòdó ìjọba àmúgbòlá nígbà tí ìbàjẹ́ wáyé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ọlọ́run wá wo fúlàní wà tí n tọ́lọ́run ọba ti parí o tí ì lálàá kó dáyé tọ́lọ́run ti pílánì ẹ̀ ẹ wo ibi títàn yẹn ti bẹ̀rẹ̀ látòrí Yusuf ṣé fúlàní tẹ̀ ti dáyé ntọ́lọ̀ ọba bẹ́ẹ̀ fà owó yọlọ́hùn iṣẹ́ tó ti parí fúlàní wa sọ pé kò ní ìṣẹ̀lẹ̀ ẹrù gbàtọ́dọ̀ wọn ti bẹ̀rẹ̀ látòrí Yusufu títí tí wọn fi lọ́wọ́ báyìí ni ọlọ́run wá jogún ọmọ wíyà Musa ìgbà tí ó bímọ ọkùnrin ló bí inú rẹ̀ bàjẹ́ bọ́ abí ilé ìfúnni pani báyìí. olùdó lọ́lọ́lọ́ alọ́lọ́dọ́ mọ́sítọ́tò ìfúnni wá bí ọmọkùnrin ó wá ronú títí pé bóòlù ń ṣe bọ́ sọ̀rọ̀ ọmọ yìí sí. ọ̀hún ilé ìlà òmìnira sáà ọmọ òbí ọlọ́run bá ní àwa ránṣẹ́ sí àmúṣàpọ̀ fọmọ rẹ lẹ́mú. fẹ́ ìdá fífi ti àlẹ́ bàbá ti rí pé bàbá ẹni bẹ́rù ń bà ọ́ torí pé fìràwọ̀ gbọ́dọ̀ mọ̀ pé bímọ ọkùnrin fàlùkì fìfìyà rẹ̀ lọ wá pòtù kan kó gbé ọmọ yẹn síbẹ̀ kó rà lọ sọ́sùn lòdù. ọ̀la tẹ̀fọ́ fún ìyálà tẹ̀fẹ́sẹ̀ ní. ọlọ́run ọba ti rẹ̀ wípé tán bá sọ bẹ́ẹ̀ fàgbé ọmọ yẹn sórọrùn. a ní kọ́ ọmọ ọmọ kù ó ní àlọ́ sọ́sùn lòdù ẹ̀wọ̀ ìmọ̀nì táwọn tó ṣáájú ẹ̀wọ̀ ibi fèrè ẹ̀wọ̀ ọlọ́run ọba ní tẹ́rù bá ń bà nípa ọ̀rọ̀ mọ́ba apá lọ́ọ̀kà àpótí lọ́ọ̀ṣọ́ sódò. ọ̀la tàbá fi yàrá ìsàlẹ̀sọ tàbá fi mọ́bẹ̀wò ẹ̀yà Musa wàlá tàhásánì. wàlá tàhásánì. ìbànújẹ́ ẹ̀ ń lọ ọ̀rẹ́ wọn á padà dá padà sọ́dọ̀ rẹ̀ yóò àmọ́ sí ẹni aṣọ ìwà sódò kì í ṣe ọmọ tó lè wẹ̀ tó ti dàgbà tó lè wẹ̀ ọlọ́run tó wá ní iná rọ dé ìlú àpàdà ìgbà tó ń bẹ̀ lọ́dọ̀ ọ̀run sí padà bọ̀. wọ́jà ìlú ìlú sẹ́lẹ̀. ìfẹ́ nìkan ọ̀kan nínú àwọn òbíṣẹ́ ọlọ́wọ́ ọba aláṣọ ọ̀nà tó bí jọmọ ẹ̀wọ̀ yìí mọ́nì èyí tí ò tó bá ń bọ́lọ̀ ń nà sí wa sára ràgbà ẹ̀rù bọ́lọ̀ ti dá àwọn tó ṣáájú gba tèmi ọlọ́run ó ń padà bọ̀ tí ìbá ṣe pa àwọn ọlọ́run tó wẹ́pà wà rẹ̀ padà bọ̀ ẹni aṣọ òyìnbó lò ẹni ikú rẹ̀ ní padà bọ̀ ni ìbá wọn tó ṣáájú wọn ti gbà tó bọ́lọ̀ ń ṣe sọ yẹn bó ṣe rí wọn nìyẹn wọn bá sọ nípa sọdọ òní bá gbé ìgbà tó ní ó tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run ilé ẹni tí wọn ò fẹ́ kórìí náà lómi tún gbé lọ ọlọ́run fẹ́ fi yà á múlẹ̀ aláwa là ń kọ́ ọ̀yá omi ilé ìfowópamọ́ ọ̀gbìn nǹkan gbogbo náà kọ́tọ́ gbàtí ya musa gbọ́ ó bẹ̀rẹ̀ ló pé òun sì bí dáa kó jáde pé lóun ló ń lọ mọ́. kọ́ńtà fún àwọn fèrè àwọn èèyàn fìràwọn àbárọ̀ náà àyàwó fìràwọn ọba gbé ọba òwúrò ewó ní pàkótì gbàtí wọ́n sì wò ọba dọ́mọ. lè lọ́la ló wà dúwà wà hasanà. aláwọ̀ bá ní tá a fi ṣe fún wọn náà ni pé kọ́ jẹ́ sábàbí orí ikú fún fìràwọ̀n ṣùgbọ́n kò mọ̀ láàfin ní kó gbogbo lọ sílé fìràwọ̀n. iná fìràwọ̀n wà á mẹ́lẹ̀ wájú ọ̀dáwọ̀ àwọn abánisẹ̀ rí fìràwọ̀n àti ámánì àti gba àwọn ọmọ ogun rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n báyìí ni wọ́n bá rí musa ìgbà tí wọ́n gbé àwọn ọmọ ogun fúnra ni wọn kà sí pípa náà ni sọkùnrin ẹyẹ díẹ̀ o ọkùnrin náà tó báyìí ọyá pípa náà ni ìyàwó fúnra mi bá sá síbẹ̀ pé a ah, ẹ pa àṣà láti mìíràn tó fúnra wọn láti mìíràn tó fúnra wọn ìyàwó fúnra mi bá sọ wípé. قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون يا فرعون أواني قالت قالت وقالت امرأة فرعون ètò pèrè báwọn bẹ́ẹ̀ pa Musa ìyàwó Fìràánù wá ń sọ fún ọkọ kúrò tó àìní ní ìlú ọkọ mi kúrò tó àìní wàhálà èmi ò bímọ ò ṣe pé kéyìí ó máa jẹ́ ìtutù ojú fèmí àti ọlọ́run ló fún wa lélẹ́yìn odò ló gbé wà bí kò jẹ́ tutù ojú fèmí àti ẹ bákúntò lóòrùn àṣà bákúntò lóòrùn bákúntò lóòrùn arábìnrin yìí kò wá lo gbólóhùn ẹyọ kan fọ́kọ ẹ̀ ó sì lo gbólóhùn jáàmù ìkìrá bákúntò lóòrùn gbọ́dọ̀ wojú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ihun tí wọ́n fẹ́ gbà tí gbogbo ayé fẹ́ gbà lọ́wọ́ ẹ tí mo rí gbà ìyàwó rẹ̀ àgbà lọ́gbà tó bá gbé ládìní tí ò rí gbà agbélẹ́lẹ̀ bí ò rí gbà oúnjẹ ọdún kan yóò sì mọ fi ṣe bí àwàdà níjọ́ tó bá gbà ló fi hàn báyìí tí mo gbà mi ò gbà. gbogbo ní ṣe rí nìyẹn tí ó ti yé so ó wá ń sọ fún ara nítorí ìgbéra ọkọ mi ẹ má jẹ́ ká pọ̀ mọ́ yìí. àṣà àìyàn ń fà náà. ó mà ṣe é ṣe kọ́mọ yìí wúlò fún wa. àwọn àtẹ́bí ìdánwò ọ̀nà dá. àti ẹ̀sọ́ fáyé pàwọ́ ara bí pọ́mọ wa ní. kò sí. kò sí ìwọ kọ mi gbọ́ tèmi má pọ̀ mọ́ yìí ìyá kìnìyà amúra nǹka lọ́wọ́ ìfúránù ṣe lé lẹ́mìí tó ń jọ́ náà ọ̀rọ̀ ìyàwó ẹ̀yẹ́ wọ ẹ̀mí ẹ̀ kí n tọ́lọ́wọ́ bá fi ọ́ ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ tẹ̀bí òun sọ pé kò ní wáyé ni ọlọ́run wáyé ní kíni ìwọ gan lọ́tọ̀ọ́jú ẹ̀ kí ni ń ọlọ́run bẹ́ẹ̀ ṣe nǹkan ní ìlú ìṣèṣẹ́ ọlọ́run ọ̀dà bóyá torí tó sọ nǹkan ọlọ́run fi sọ pé kí ni sọ gbélé ẹ̀ òun bẹ́ẹ̀ ṣe nǹkan ọlọ́run kò ní ṣe é ṣe bó ṣe gbà náà nìyẹn bí ọdọ ọjà fi sọmọ kò mọ musa wa ń gbé ìgbésí ayé ọmọ ọba àṣetò láàfin ráì wọn wá yá gbogbo àwọn tí máa fún ọmọ lọ́mú gbogbo wọn ni bọ̀ọ́ náà pé ọyọ wa mi náà fọmọ mi lọ́mú torí pé àwọn ẹni ọlágbà náà ìyàwó wọn ò gbọdọ̀ fọmọ lọ́mú torí pé tó bá ti fọmọ lọ́mú ọmú rẹ̀ ó sàn rárá ọmọ rẹ̀ fọmọ ó gba ìwà ni ẹ̀yin kọ́mú tí wọ́n máa sàn ẹ gbowó ṣùgbọ́n ìyàwó tìlú àwọn rárá orúkọ ní ìfọ̀mọ̀ yẹn lọ́mú wọ́n wá lọ káwọn afúnilọ́mú wá gbogbo wọn wá dé ọ̀sẹ̀ ẹni tó ń ṣàgbọ́nú ẹ̀ tábà ti dúró sẹ́nu ẹ̀ gbọ̀n rí onígbà ẹnìkan wá ń bẹ ń bẹ ìyẹn jẹ́ ọmọ ìyá rẹ̀ bí Musa ìyá rẹ̀ ti sọ fún gbogbo ibi tó bí bá ń gbé ọmọ yìí lọ ìwọ máa tẹ̀lé òun wá kò sí ìyẹn tọpẹ́ nígbà tó wá yá tó máa ń fa owó òjò wọn. ọkọ lẹ́tìlẹ̀ òkú ti kò sí bàbá sọ̀rọ̀ tí ní àjọlòdì wàhùn wàlá ẹ̀ṣẹ̀ òru. àwọn ọmọ tó ṣe jẹ́ sí Musa wọn mọ bọmọbìnrin yẹn wọn mọ pẹ gbọn musa ni musa ń tọpẹ ó ń tọpẹ naam. wa haramna alayhi àdìsọ yẹn àdìsọ yẹn wa haramna alayhi marade gbogbo àwọn olùkú lọmú pátá náà fún lọmú kò bá. ọ̀rọ̀ dáadé náà ò ilá òbí kéka kọ̀wé àìlè ha. àmọ́ ya anabi musa obìnrin yẹn aladunukun aláàlè báyìí yẹkùrúnà ṣé kí n júwe fún yín èèyàn kan ń bẹ àwọn fámìlì kan ń bẹ wọn ò gbúdọ̀ fún lọ́múkọ́ má gbà iṣẹ́ tí wọ́n ní fúlànà wa ní àwọn òwe làwọn yẹn bọ́ọ̀ bá gbowó fún ọ lówó kéjú má pọ̀ máa nígbà tí wọ́n lọ kọ́ kasẹ́nu ọba bìyà òun náà fara pamọ́ ìgbà tó gbọ́ná sí ọmọ sí Musa lẹ́nu tán Musa gbọ́nú rẹ̀ ìyá Musa padà ọlọ́run ti sọ pé ó dá padà Musa padà dá padà bí ó dá padà mú ó tún gbowó. Fọ̀rọ̀dọ́dúnlọ́hù ilá òhìn. Àṣekèrè bá ti bọ́lọ̀ ń lo tágbà òkan bá kọ́kọ́ wá fẹ́rẹ́fẹ́ bó bá ṣe sùúrù ọ̀la ń bọ̀ lẹ́yìn ẹ̀ adá musa padà sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ìyá musa fún musa lọ́mú musa gbọ́mú gbogbo ibi tí ìyá musa wọn òbí da kówó nínú àfi fìràhàn ọba dẹni tí ń wọ bẹ̀. wọ́n ti ń kẹ́ torí pé mo fún oúnjẹ tó dáa kó lè rí nǹkan tó dáa fọ́mọ ọba. ọ̀rọ̀ bọ́dún ọgbọ̀n ìlà òfin. ọlọ́run ló ń parí ètò ẹ̀ bẹ́ẹ̀ ni a bá ti gbọ́ àwọn nǹkan yìí yé jàmọ́ èèyàn onídàámú láyé téèyàn bá gbélé kẹ́nìkan á fẹ́ a máa dín pẹ̀lú ẹ̀ ìyọ́ kàn ìwọ gbogbo dídí dídí yẹn gan ni mò ń fẹ́ torí pé òun yóò mọ jẹ́ kí sẹ́yìn ó yá gbogbo bọ́lá ń ṣe fẹ́ ṣe ẹni tó lè wọ́n yí ọkọ̀ lẹ́nu jẹ́ olú ọ bóyá bí iṣẹ́ nǹkan kọ́ lórí rẹ̀ wà ibi tó bẹ́ẹ̀ yọ sí ìhàn ọjọ́ tó fi lọ́wọ́ wọn bá ti kádàrá pé oṣù orí nìyẹn ìyá Musa ó bá dẹni tí ń fọmọ rẹ̀ lọ́mú Musa ó di ọmọ ńlá nù àfin gbogbo tẹlifí gbogbo àwọn ọmọ israẹli gbogbo tó ṣùgbọ́n ní sámà nínú ìṣọ́ ọmọ fìràwù ó mọ̀ pé ìṣọ́ ọmọ fìràwù ìgbà tó wáyé àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ àwọn èèyàn méjì kan bára wọn jà ìkan jẹ́ ọmọ misra ìkan jẹ́ ọmọ israẹli bàmú israẹli èyí tó jẹ́ ọmọ misra yẹn táwọn bá sì ń lu ọmọ israẹli ọmọ israẹli ò gbọ́dọ̀ gbọ́wọ́ nínú àwọn òbí fìràwù ni tí ọmọ onílù tí bá ń lu àjòjì àjòjì gbọdọ̀ gbọ́wọ́ ìgbà tí lílù yẹn wá pọ̀ ọmọ ìsírẹ́lì ọmọ ìsírẹ́lì yẹn òun wá pariwo pé kí Musa gbà hùn torí pé musa ń kà jáde ń jáde ń jáde. ìtọ̀gọ́ ṣe àìsí. ní màgbà eléyìí ó ṣe é gbé. ọlọ́lẹ̀ tí ilé ní adé mi. ìgbà tí musa wá débẹ̀ ń wára wàhálà tiẹ̀ náà pọ̀ ọ wá fọwọ́. ọ̀kẹ́sẹ̀ musa àtọkọ̀dọ̀ àlẹ́. musa bá fọwọ́ ti èyí tó gbọ́mọ musa àyẹ̀dọ́gbọ́mọ lò kọ́ọ̀dà. ọba fọwọ́ tì í musa bá fọwọ́ tì í musa yóò fọwọ́ tì í fọkọ̀dọ̀ àlẹ́ ọba gbẹ̀mí mi. àwọn afa kan ní fífọwọ́ tì í musa yẹ wọ́n ní boxing minila. boxing minila. àbá ara musa kan ló tu bá orí fífọ ọtí lásán musa ọlọ́run dá musa débi egun àrẹ musa lépọ̀ èyí tó dájú tó fẹsẹ̀ ń lọ nínú ìtàn kò sẹ́nìkan tó bá mọ́lákùlù mọ́tì wọ̀wọ́ àjàrí musa ní tó fi kúkú fọ́ ikú lójú tí ìbá ṣe pé arí àdìsí yẹn nínú sọ̀rọ̀ Bukhari àbá sọ pé àsọdùnú àdìsí tó lálàáfíà mi ó fi kúkú fọ́ ní ojú níbi dáná bí musa tó lé egude ọwọ́ kan débi tí báyìí kákọ́dọ̀ ara rẹ̀ ènìyàn bá mi bá lè kiri àmà ìyẹn ni Musa rí nítorí àsìkò Musa bá sá nílùú wọn ti sọ fún mi ọpa ọmọ yìí ìwọ náà lọ anabi Musa bá sá ìgbà tó sá bá lọ sí madian ìgbà tó débẹ̀ ó bá láwọn ènìyàn kan tó ń panu níbi odò. lọ́nà ọ̀rọ̀ bàbá àmàdíyàn. ìgbà tó débi omi ìlú náà. wọ́jà dáhà lẹ́yìn ìmọ̀ta ìrìnà náà. olùdókòwò wọ náà rà mú background yìí ó yé wa ká tó máa tú ọ̀rọ̀ musa àti farao agbọ́dọ̀ mọ̀ ibi tó ti sẹ́wà ní sáwá bí o ti odò yẹn ó ráhùn èèyàn tí wọ́n ń fún àwọn nǹkan ọ̀sìn wọn lómi ní. wọ́n wàjáde mílíọ̀dù ní ìmọ̀ràn àtàyè nítorí ọjọ́. sáwá rí àwọn ọlọ́mọdé méjì àwọn méjèèjì yẹn àwọn ta kété ìwòsàn bí táwọn ọkùnrin wà bẹ́ẹ̀ sì ni àwọn náà ń kó àwọn nǹkan ọ̀sìn wá wọ́n bẹ́ẹ̀ fún wọn lómi. ọ̀lẹ́ máa fọ kòkòkò mẹ́. lẹ́yìn musa wà lọ bá àwọn ọmọbìnrin méjèèjì yẹn pé èkìlẹ̀ yìí wá ń ṣe tẹ́yìn ibi ta kété tẹ dúró síbí yìí. bọ́lá ta lánà sí àtà ìṣòdúró wòyà. kódà àwọn ìfúnra wọn lọ́rọ̀ sọ àwọn méjèèjì ní wọ́n sọ papọ̀ àwọn obìnrin méjèèjì. bọ́lá ta lánà sí àtà ìṣòdúró wòyà. ọlọ́run ti láti èjì dáhùn. Hmm kọ́ọ̀lọ́tà ojú ẹsẹ̀ làwọn méjèèjì fún Musa lẹ́sìn. lẹ́nàṣẹ́ yìí. tó bá wàá ṣe dúró ní àtúbẹ̀ àwọn òde lọ fún àwọn nǹkan ọ̀sìn wa lómi náà. àtà ìṣèbírọ̀ rẹ̀ àná. ó bàtà àwọn ọkùnrin tí wọ́n bá kúrò ń bẹ ẹ̀wò tìjú olùgbà táwọn ọkùnrin bá ṣe ti wọn táwọn kúrò ìdáhùn làwọn ètò lọ ṣe tiwa àwọn àfáà wá dúró wa nínú asrọ́rù bayani aw asrọ́rù bayaniya tó ń bẹ níbi kọ́ọ̀lá tá àwọn méjèèjì ni wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní báwọn méjèèjì sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan yẹn ni wípé ìfíìdù tọ́lá wọ́n ń fẹ́ kí mú sọ̀rọ̀ àwọn lọ́wọ́ ni tó gbé tí ìbá ṣe bẹ́ẹ̀ ẹnìkan ló yẹ kó sọ̀rọ̀ nínú wọn lápòjú èyí ń rìn àjò ọkọ̀ tẹ wá wọ̀ ọkọ̀ wá bàjẹ́ aago mẹ́fà aago méje alẹ́ aago mẹ́jọ alẹ́ aago mẹ́sàn-án ibi tí ọ̀rọ̀ adúró sí ọlọ́kadà kọ́dá kọjá kílẹ̀ ń ṣe ń bíbà ọkọ̀ bàjẹ́ ní afẹ́wọ̀ à ẹ̀mẹ́pẹ̀ẹ́ ní àwọn olè ń pàmì ìjọta náà dúró ìgbà à sọmọ yìí pé ìbẹ̀rù pẹ̀lẹ́ ti sí òun wà ìbẹ̀rù pé ti ní wọ́n gbé yẹn nìkan mẹ́rin jẹta èyí tó kò pẹ́ lásìkò yẹn ẹnìkan wá gbé ọkọ̀ kọkọjá ọwọ́ àsọ̀kalẹ̀ ibẹ̀ ń lọ sẹ́nìkan ní sọ̀rọ̀ náà ìtumọ̀ tasbiru rẹ̀ nìyẹn nínú Qur'an ọlọ́run sọ pé kọ́ láti ìhìbá. ọ̀lẹ́tẹ̀ẹ́. لا نسقي حتى يصدر الرعاء àwọn méjèèjì náà ètò dá musa lóhùn pé ntí ò àwọn ọkùnrin ni àwọn òlò ntí wọ́n sọ yẹn sì yé musa kí ni ànábì musa wá ṣe. وأبونا شيخ كرم فسقى لهما ثم تولى إلى الظل wọ́n wá ní wọ abó ní ṣe ìwọ̀n kọ́lé ìwọ Musa o lè máa ro wípé bí olóṣè wá dà tọmọ dẹgbẹ ó ṣe jókòó ní dáná o lè fẹ́ rò wọ àbúrò ṣe é fún mi. àbúrò ṣe é fún mi. wọ́n ti wá lóye kó sí arúgbó ni ó ti dàgbà gbogbo tí wọ́n ń sọ yẹn pátá ìtọ́fù ni ìtọ̀hámù ni ìmọ̀ ẹ̀fẹ́ kéèyàn rìn lọ́wọ́ ẹ̀ ṣàánú wa bàtà ní musa gbọ́n tí wọ́n sọ yìí ṣe pé wọ́n ní musa wà á bá wa ṣe ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yẹn fẹ́mi tọrọ ló fi jẹ́ wípé ọ̀rọ̀ àdánwò ṣe wá lọ yorùbá èdè wa lọ mọ́ wa lọ́wọ́ kò yé wa mọ́ bẹ́ẹ̀ sì ni èdè àwọn kankan bẹ́ẹ̀ kò ní sọ yóò ti yé yàn nínú ọ̀rọ̀ ìyẹn ni tí a bá lára àwọn àgbàlagbà tọrọ yé ìyẹn ẹ̀kọ́ kan ló jẹ́ lọ́tọ̀ ni Yorùbá fi máa ń sọ wípé ọba akọ́mu ó mu ojú kó mara nínú àwọn èdè mi yẹn ṣùgbọ́n mo ní àlejò dé lábẹ́lẹ́ wa jẹun owó dùn yàrá ń ta òsì tọ́ba fà kò sínú ọ̀hún mo bá jẹ wọn ìyá wa ń lọ létí ẹbẹ yìí náà ah, ẹbẹ yìí náà lẹni kí n lọ jẹ mi ìfẹ́ jẹ gan náà aslan ṣùgbọ́n pàṣẹ jẹ yìí náà lẹni kí n lọ jẹ ah, lọ jẹ òun mọ jẹ ni ah, ọ̀pọ̀lọpọ̀ wa ta bá nìyẹn tálẹ̀jọ bá ti dé pé wá jẹun sẹ́yìn lẹ́ni wọ́n jẹ kí ni àlẹ́ ni wọ́n má jẹ mo ò lè sọ náà nìyẹn ọ̀dà gbẹja mo ìsìnkú ìyá jẹ ṣùgbọ́n lọ jẹ ẹ tó kún má jẹ ni jẹmọ sọmọ mo yí mọ nígbà mi ò tí yorùbá sùkúl. wà á búra ṣòkò kọbí ìlàsìlá lórí pé ẹwà wa ẹ̀kọ́ wa ó ń bẹ níbi èdè wa àwọn obìnrin yìí wá ń sọ fún Musa pé wá abú náà ṣàìsàn lẹ́bí. wọ́n ní bàbá wa ó ìtumọ̀ rẹ̀ ní pé bàbá rẹ̀ ní ṣe anabi musa gbọ́n tí wọ́n sọ orúkọ kí ni musa wá ṣe. fasakọ láhùn náà. anabi musa wá yẹn sún sẹ́yìn fasakọ láhùn náà musa wá lọ bá wọn pinnu fún àwọn nǹkan ọ̀sìn wọn. bọ́ọ̀mù ẹ̀ta aláàlú. bàbá anabi musa ṣe ń tó ṣe fún wọn tán ó sì pẹ̀yìn dà kó bá wọn sọ nǹkan kan mọ́. ìtẹ́ ẹlẹ́fẹ́ ṣe náà ẹ ti ṣe kó kálukú gbalẹ̀ lọ musa pẹ̀yìn dà ó bá lọ dúró sábẹ́ ìbòjì kíkan ìgbà tó dúró sábẹ́ ìbòjì ọ̀pọ̀ àtàwọn àròyìn ọ̀tọ̀ ní tọ́ba mi dé. ọ̀kọ́ ìrànràn yẹn lọ́wọ́ ọlọ́run sàánú ilé mi náà nídìí ràn lọ́wọ́. ó bí ìlà tó bá ṣe dáadáa fi dáadáa yẹn bẹ́ lọ. nínú àwọn ẹ̀kọ́ tàwásùrù ó nìyẹn kọ̀ǹdíṣàn tí Musa wà ó ń sá kiri kò mọ ibi tí ń lọ síbẹ̀síbẹ̀ ó tún ṣiṣẹ́ dáadáa ó ṣiṣẹ́ rí ó wá bọ̀ lọ́nkú rẹ̀ ọ̀la ọ̀bí anábì musa nira ọlọ́run ọba tó dá mi. ilé ìmọ̀. أنزلت إلي من خير فقير ogun tí ń jẹ́ oore tẹ́dà mi ní bùkátà sí pátá ọlọ́run sófin mi ní ọ̀pẹ́ bí tí mo ń lọ ìwọ ló mọ rin mi ṣùgbọ́n ìwé tó bá ti mọ̀ pé yóò yẹ mí yóò wúlò fún ọlọ́pọ̀ sí ọ̀fun mi. ìní èlé máa sẹ́mítà ìlà ìlà ìlànà fọ ìrìn fàkúyè. àpapọ̀ ní ọ̀rọ̀ àlọ́bí Musa Musa tàbí jẹ́ pé ìwà pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa kẹ́yìn ó ṣe ń torí ọlọ́ níjọ́ tó ń lọ ní títì arábìnrin kan òun náà ń gbọ́kọ̀ lọ wájú ọkọ rẹ̀ bá takùn tí àgbébìnrin ń gbà mí wọn ò tí ì ní kọ́ ọkọ̀ lójú wọn ní dandan kọ́kọ́ ní kọ́kọ́rọ́ wa wọ́n gbà wọn jáde àwọn bẹ́ẹ̀ ni wọ́n gbé jáde múra wọn ń bọ̀ wá gbogbo ọkọ̀ bá takùn ìwọ wa ń bọ̀ lẹ́yìn ẹ̀ ọwọ́ àdúgbò ìbámu ọkọ̀ ikọ̀ gẹ́ẹ̀tì ẹ̀ kò lè tó bá wọn ọwọ́ abọ́ síbi ọkọ̀ yẹn ọwọ́ bá a ṣe ọkọ̀ sì ṣiṣẹ́ ṣèbí bó ṣe parí ẹ̀ lónìí ṣé mo lè ní nọ́mbà yẹn lọ. ìwọ gba nọ́mbà ẹ̀ abóńgbà náà tiẹ̀ gba nọ́mbà tiẹ̀ ìwọ ọ̀dà bí Musa bí Musa ti ṣe ń bọ̀ ọ̀tàn àwọn ẹ̀ mọ̀tàwálà ìlàwọ̀. ó ní ẹsẹ̀ fún mọ̀tàwálà ìlàzílì musa sì kó lọ́dọ̀ àwọn ọlọ́jọ́ kò sábẹ́ ẹ̀gí jẹ ìjọba ọ̀tọ̀. ó wá bẹ lọ ọ̀rọ̀ àwọn àbúrò àbẹ̀lọ ojú ẹsẹ̀ làbí àmúṣà yẹn sì gbà. فَقَالَ ربي إني لما أنزلت إلي مِنْ خَيْرٍ فقير ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá yẹ sọ̀rọ̀ mi sí o mi ọmọ ibi tí mo ń lọ gbogbo gbogbo tí ó bá ti jẹ́ òre fún mi ọlọ́run pèsè ẹ̀ fún mi ó bá jókòó sábẹ́ yìí kò pẹ́ فجاءته إحداهما wọ́n náà lọ kásọ́tún kọ́sọ́ọ̀sì ó ń bẹ̀ẹ́ bẹ̀ kùránì òfojú wẹ́sẹ̀ máa ń gbà náà ní efere wà ní ọgbọ̀n òní kùránì òní ìdìbò yìí ó kílẹ̀. ọjọ́ ọ̀rọ̀ ní gọ́ọ̀mẹ́ntì bó ṣe jọra wọn tí ò takò láákàyè ìgbà yẹn kò wá pẹ́ ẹ̀hẹ́n fàjá àtúrò ìdáhùnmá. aláwọ̀ ìdáhùnmá níbẹ̀ yẹn ọ̀kan nínú àwọn ọmọbìnrin méjèèjì yẹn ìkan bá ń bọ̀ lọ́gbọ̀ngbọ̀n ibi tó ń bọ́ sí wọlé aláṣẹ ìyá padà ìkan ni wọ́n bá ń bọ̀ wá bá mi aláṣẹ ìyá mírìn ẹni tó jú ń tì kò rìn lọ́gbọ̀ngbọ̀n Musa ibi tí Musa jókòó sí mi ó ń pẹ́ ẹ̀gbẹ́ kan ń bọ̀ lọ́wọ́ obìnrin ẹwù tijú ẹ kọ́kọ́ wo ibi títí ju ti bẹ̀rẹ̀ mi ò fẹ́ rò papọ̀ mọ́kùnrin níbi dájú ń pọnmi obìnrin mi ẹsẹ̀ sùúrù ẹ̀jẹ̀ àwọn ọkùnrin wọn fa mi mọ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá mi nù wọ́n jọ máa fàyàgbẹ́ pẹ̀lú ọkùnrin ni àìsí tìjú náà ló fà wọn a lè fìdígbòdì pẹ̀lú ọkùnrin ẹ̀ṣẹ̀ tí àwọn padà wá ṣe tiwa ẹ̀yin ọkùnrin tọ́pá ọkùnrin tó lẹ́kọ̀ọ́ náà wọ́n fáwọn obìnrin láàyè ẹ̀yin ẹ̀ṣẹ̀ tí àbíkan bá wọn ṣe ẹ̀mọ ẹ lọ ẹ̀kọ́ tẹ̀sí Islam kọ́ wa nìyẹn bí wọ́n ṣe wá sọ pé Islam fìyà jẹ obìnrin ní òléyàn bọ́n ṣe ń sọ báwa la fìyà jẹ obìnrin ó ní òléyàn kò sí ẹ̀sìn tọ́pọ̀ obìnrin tó Islam. Islam arábìnrin yìí òun wá ń bọ̀ kan nínú àwọn ọmọ méjì wọ́n ṣe lọ lóde wọ́n ti ṣiṣẹ́ fún bàbá wọn táwọn rí lódò kódà bàbá wọn kẹrù kọ́ ọmọ ìyá yìí wọ́n sọ tó ṣẹlẹ̀ bàbá wọn wá ọwọ́ àwọn kan nínú wọn sẹ́nà wọn sá kò tí kò tí ì lọ òun wá ń bọ̀ wá bá mi wá láti rí i ah, ó wá ń sọ fún ànábì Musa. na abi ẹ̀dọ̀ ọkọ̀ ni ọkọ̀ ẹ̀dùn ọ̀nà sọ́kọ̀ náà ní bàbá mi ó rán mi sí ọ ní kí n lọ pè ọ wá bàbá tó bí mi bẹ́ẹ̀ sàn ọ́ tó ṣe fún wa látara pé ó bá wa fún àwọn nǹkan ọ̀sìn wa lóminú bàbá mi ní kí n lọ pè ọ wá. bàbá mi máa jẹ́ ẹ̀rùn ọgbọ́n sọ àrùn ìpọ́sọ́ sí. ọlọ́run ọba ó wá dé kó ra bóbìnrin yẹn ṣe sọ fún Musa ọ̀kan nu wọn ló wá àdúrà tí Musa yìí ṣe pọ̀ fọ́tò ṣàdúrà bí wọ́n bu àgbàgbà náà musa bá dìde ìgbà tó wá fẹ́ máa lọ àwọn ọdún náà tẹ̀ sí wọn náà lórí musa wá ní wípé ìwọ bọ́ sẹ́yìn wọ́n jẹ́ máa wọ́ torí pé obìnrin kọ ní ogun ọkọ̀ yìí sí mi bìtínà obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ anábì tóbìnrin bá dojú kọ yín ṣètọ́nù dé wájú ẹ̀ bọ́kọ̀ yìí sí yín ṣètọ́nù lúgọ sẹ́yìn ẹ̀ anabi musa wa ni wọn ní anabi musa fẹ́ kó bọ́ sẹ́yìn ọmọ náà ẹni tó mọ̀nà lọ́wọ́ tó sà ń gbára ẹ̀ sa òkúta lọ́wọ́ bàbá ti yà síbi táyà sí subhanallah ẹ̀rù gbọ́dọ̀ mọ́ ẹ̀rù bíbẹ̀ ẹ̀rù gbọ́dọ̀ nílé tajà madam ẹ̀ ráyè gbọ́dọ̀ ẹ̀ má bọ̀ mí à kí ni jẹ̀mú káàdì jọ dé dọ́kítà náà ní kò gbé tó wà ìjòjú ti lọ ní musa dúró sẹ́yìn gbogbo bí dábàá ti yà máa sọ kúta síbẹ̀ ṣebí kí ló dé anábì ọlọ́run kò fẹ́ ṣe ọlọ́run kò fẹ́ àmà anábì musa náà ti kẹ́fín bóbi ní bá ní fẹ́ yẹn èyí ó ti mà nínú ọ̀rọ̀ nínú ìṣesí anábì musa gbọ́ ẹ̀yìn torí bó ti bá ń lọ wájú ìrìn yóò tún yàtọ̀ kọ́mọ̀ tí wọ́n á lọ gbá nǹkan bí ilẹ̀ ààrẹ musa ní kò bọ́ ìdí ìyá tó gbẹ́tí wọn náà bá ti ń kẹ́fí n tó lè bọ́ ọ ló kọjẹ́ látara obìnrin n tó lè sọ ọ ló kọjẹ́ èso tiẹ̀ kí è sára wọ́n bá dọ́dọ̀ bàbá àwọn ọmọ náà kọ́mọ náà kọ́kọ́. fàlànà. fàlànà jẹ́ wọn kọ sọ ọ́ lè rí. Ìtàlábí bá sọ délé wọn. Ànábì Musa bá sọ ìtàn ìgbésí ayé ẹ̀ fún bàbá àwọn ọmọ náà. Bàbá látàkọ. Àná bàbá wọn wá náà. Látàkọ Musa ìbẹ̀rù ti kúrò fún ọmọ ó tó ti débì. Látàkọ wọ́n bẹ̀rù mọ́. Ìtàwọ̀tà nínú àlùkò òòrùn bọ́ọ̀lù mi. Ó ti là lọ́wọ́ Fáráò. Sẹ́ni kò lè débì ìfọkànbalẹ̀ ọlọ́run ti là ọ́ ní gbogbo ìgbà alábòsí. ọ̀la ti ìdáhùn mẹ́rẹ̀ ẹ̀bá ti sọ. ọ̀kan nínú àwọn ọmọbìnrin náà kò tí ì jẹ́ kí bàbá wọn ó dá a lé wọn ni àbí ìnà àbí ẹ̀dẹ̀ àbí mélòó ń bẹ̀ fún Musa bàbá mi ó ń pọ̀ ọmọ kí o sọ̀rọ̀ ń bọ̀ ìgbà tí Musa wá dọ́dọ̀ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ń sọ pé kí Musa fọkàn balẹ̀ ó sì wàhálà ó wá ń sọ fún bàbá ẹ̀ pé yá kò sọ pé yá àbúrò oníyà àbá tọmọ bá ti fẹ́ gbà nǹkan lọ́wọ́ bàbá ní màá lo bàbá mi ọ̀wọ́n ọgbẹ́ gbà nǹkan tóbi bá ilé gbà nǹkan lọ́wọ́ ẹgbẹ́ ọ̀họ́ ìlú ọ̀nà àṣà ọ̀hún fẹsẹ̀ mẹ́wàá ọ̀rọ̀ ọmọ bá rìn yín lọ́wọ́ etí ẹ̀kú gbìyànjú yín lórí wa gan kódà ẹni gbìyànjú tó bá ti parí ọ̀rọ̀ yẹn ní tí mo sọ ní ìtọ́fẹ́ wọlé ìwé ló ti yé ọkùnrin tó bá tó yìí lápẹ́ náà òun náà àìdúgbò ààrẹ wọn ó wà <laughs> sọ̀rọ̀ àbátì. Yà àbátì. Orí rẹ̀ bàbá mi ọ̀wọ́n. Mr. Ajiru. Ilé ọ̀sẹ̀ gbà á ṣiṣẹ́ ń bí. Ọ̀bìnrin ọ̀fẹ́ mi rí Musa. Ó ní Mr. Ajiru. Mr. Ajiru. Ẹgbọ́kùnrin níṣẹ́. Kò sọ pé bàbá mi ọ̀wọ́n. Yà àbátì Mr. Ajiru. Ilé bàbá mi dáadáa bàbá mi tí ń bá bá sọ̀rọ̀ tí mo gbọ́rọ̀ ọmọ ìsìtàjírù ẹgbọ́kùnrin ṣiṣẹ́ ń bì í. inna khayra man ista'jarta al-qawiyyul amin. àpẹtẹlẹ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ nípa Musa fún bàbá ẹ̀ nínú ẹni tó lóore téèyàn máa gbà síṣẹ́ làkọ̀wé yìí kéèyàn ó lágbára. iná ọ̀fọ́ ẹ̀rọ máa ń ṣàjà ọ̀tá lọ́kọ̀wé àmì. nínú ẹni téèyàn lè gbà síṣẹ́ gbogbo ìròyìn yẹn bẹ lára ọkùnrin yìí ó léegun kì í sọ̀lẹ̀ àmì olùfọkànbalẹ̀ ni ẹni tó ṣe é fọkàn tán ni torí pé ó ti kíyèsí méjèèjì yẹn lára Musa àkọ́kọ́ ibi tí Musa ti bá wọn bu omi fún nǹkan ọ̀sìn wọn àwọn àfọ́nimọ̀ tẹ̀síìl wọ́n ní òkúta kan wọ́n fi máa ń bobẹ̀ òkúta ń odidi bí ogún èèyàn wọn ò lè sí ìgbà tí Musa débẹ̀ ọwọ́ kan báyìí lóbi ti sẹ́gbẹ̀ ah, àwọn ọkùnrin yìí kọ̀kú wà nìyẹn ó ti kíyèságbára ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì àmánà ó ṣe nǹkan yẹn tán kò bá wọn sọ̀rọ̀ ó sì lọ jókòó rá ọkùnrin ó ní trust kì í ṣe ẹni kì í ṣe opportunist ẹni tó yẹ kó tó bá ṣe nǹkan yóò lọ opportunity yẹn yóò fi achieve nǹkan mi ó lámánà obìnrin yẹn kíyèsí bí èèyàn ọba fẹ́ èèyàn irú èèyàn báyìí lóòjọ́ gbóbìnrin náà máa kíyèsí kọjá ẹni tó fẹ́ fẹ́ liability lóbìnrin kò sóbìnrin náà tó fẹ́ fọ́lẹ̀ abalagbada ẹ wá ní ìlú ọdún dị nígbà tí mo ṣe lánàá wọ́n rẹ̀ mí ẹ sì jẹun máa try díẹ̀ jẹun ó sì kejì gbogbo ara ló mú mi ah ìyàwó mi ló ń sọ jàrà ọkùnrin látara àdé eléyìí ìròyìn tó bèrè yẹ fi ròyìn Musa nìyẹn níwájú bàbá ẹ ọkùnrin tí mo ń wò yìí ó lágbára ó sì ṣe fọkàn tán ẹgbà ṣiṣẹ ẹ bàbá mi. kọ́ọ̀yà bàbá wa sọ fún pé èmi ìrìdù àlẹ́ òkè àtà ìfúgbà bìlẹ̀gbà ìyá àtà ìlú àgbàlagbà sẹ́ẹ̀nà pọ́nmọ́ ẹ̀ ọ̀sán ní bàbá mi ẹ̀fìn mi fún Musa ọ̀rọ̀ tó sọ yẹn ó ti yé bàbá ẹ̀ ó ti yé nínú ọ̀rọ̀ lóògùn jẹ́ wípé gbogbo àwọn nǹkan yẹn kò sí mọ́ ẹni tó ti sọ yẹn bàbá rẹ̀ ti mọ̀ kó mọ̀ kú bí a fẹ́ fi iná sórí òrùlé sùn nìyẹn torí bí ọmọ yìí ṣe ń sọ̀rọ̀ yìí nípa ọkùnrin tí musa bá ń bá wa gbé ọlọ́run ló máa ń tó lè ṣẹlẹ̀ bàbá ìwá ni ọ̀rẹ́ musa gbogbo ẹ̀dùn mo fẹ́ so yègì ọ̀kan fún nínú àwọn ọmọ. ilé ìyídò àlọ́ ohun tí àtà olùdarí ọ̀tá ìyá àjọ ìrìn. nínú àwọn ọmọ mi yìí mo bá fi fún ọ níyàwó kó dìyàwó ọ. àlá àjùrọ̀ ní ìfọ̀lọ́ ní ìyàṣẹ́jọ́jọ́. àmọ́ kò sọ́fẹ̀ẹ́ o kò sọ́fẹ̀ẹ́ owó tí a gbà lọ́wọ́ rẹ̀ Musa ó fi ṣiṣẹ́ níbí yìí ní ọdún mẹ́jọ gbáko ló fi mọ́ bá mi dáná ẹwù kọjọ wọn ìwọ́rù kò lè rí à nígbà tó yẹ kó lóyún kó lọ ṣe rí lọ́fẹ̀ẹ́ obìnrin obìnrin náà lóyún obìnrin náà lóyún obìnrin ọ̀sìn kankan lórí ẹ̀ arábì musa ó fún ọlọ́mọ ìlú aláàbẹ̀wò ní láàrin wa àtàjúwọ́ ní ìfẹ́fẹ́ ìlẹ̀ ìjọjọ́ ó sì ní fódìdí ọdún mẹ́jọ samaniya hijaji hijaji sanawat ọdún mẹ́jọ ló fi bá mi dára ìjọjọ́ ọdún mẹ́jọ ló fi bá mi dára. àwa lè sọ tó bá wù ọ́ olùsọ́dọ̀ ọdún mẹ́wàá o ẹ wọ̀rọ̀ ṣùgbọ́n mẹ́jọ ni official ṣùgbọ́n ara lè mọ́lé tó o bá ṣe ní mẹ́wàá náà déédéé náà ló ṣe. ọmọ ìdù ayé àṣùṣọ àlẹ́. mẹ́wàá yẹn gan ni mo fẹ́ ni o ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ìfẹ́ fara ní ọ láàbí ní mẹ́jọ tọ́ba wa wá látẹ̀lé tiẹ̀ olùsọ́jú mẹ́wàá kó tó di wípé oṣù yìí di ọmọ ọmọdé ìyàwó ẹ. sàtàjì lè ṣá àwọn òmìnira ṣe. gbogbo ìgbà tó sì máa lò pẹ̀lú mi níbí ó rí pẹ́ mi lórí mi mi ò ní fara ní ọ́. lórí jẹ́ pé ìwọ́n tó fẹ́ fẹ́ mi má retí pé yóò dófin èyí ó bà wá jẹ́ wà lọ́mọ ṣe wá sóbìnrin kódà ọ̀rọ̀ àwọn olóbìnrin ló gbé kùrán nìkan wọ́n kàn káyà kùrán ni ló gbà ṣé ṣé wo ni tó lè fún ni n bọ̀ wá kó sí lórí tán ẹ bá rúbi wíńgò owó jẹ́ gbà kankan ó ṣe máa sọ pé ò ní gbà kankan tóbìnrin bá ti sọ wípé òun ò ní gbà kankan lọ́wọ́ yìí ní tó ń fẹ́ gbàgbẹ́ bí márùn-ún ni wípé tóun bá ti ṣe ọ́ kò má bínú nítorí fẹ́ gbà gbogbo dọ́dún bá ti sọ kọ́ kà máa rẹ́rìn ni olùdí àti ẹrù yà á sọ fún pé fìbè fèlú lẹ̀ ntọ́ fẹ́ gbà ní orí ó sì á sẹ̀ ká mọ̀ bá mọ̀ fọ́ra ló obìnrin ọmọbìnrin wọn lè ti pọ̀ ń bẹ́ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ sì rù mí mo ti lẹ́rìí mo gbà ó sì á sẹ́ ká látara àdé eléyìí nábì Musa alayhi salatu wa sallam pé bọ́ bá lọ ilé àwọn tábà sọ tí wọ́n kalẹ̀ má sọ pé torí wípé ìyá obìnrin jẹ ọ́ kọ́ wá pòkọ́ ẹnu kó má lè sọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́ àwọn ọmọ ń gbàgbọ́ kọ̀ǹdíṣà kan kalẹ̀ wọ́n ní tọ́ á fún ọlọ́mọ ṣùgbọ́n ewu ẹ̀ lè ra bó bá bímọ ó gbúdọ̀ wá o ọ̀nà ìlú tá à ń gbójì májàmú ni ẹran ilé wa gbogbo ma bàbá kì í báyìí kò gbúdọ̀ rí jọ́kejì ó gbúdọ̀ wà bí wọ́n ráàyè gbúdọ̀ wà ó fara mọ́ bàbá tó bí èyí ńlá ńlá rìn wò tọ́ba jáde láyé anakọ̀ọ̀kan màálù mẹ́ta mẹ́ta ni ọ̀tọ̀ mi lọ́rùn ọ̀sọ̀ tiẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀gbìn náà ó rí gbẹ̀dà ó ti á di kéèyàn á pò tó ìlú sọ̀rọ̀ ọlọ́run ó gba ṣe fi yóò nínú mẹ́fà tẹ́ méjì bá mi là bẹ̀ ṣe ẹ rí mẹ́rin tàbí ìlú parọ́ pé mú òun ti fẹ́ báyìí pé yìí sọ tó yìí ló ṣeéṣe ó dá kéèyàn ó sọ má sọ̀rọ̀ kalẹ̀ kí lànà bí musa náà sọ ọ́ ẹ̀ ṣá ọwọ́ òmìnira sọ̀rọ̀ ṣe é wọn á pèsè lórí ẹ̀ bọ́ọ̀nù bàbá ní ìwà bá ń ná kó tó di pé ń dá sọ̀rọ̀ bàbá ìwà sọ wípé èyí tá a jọ ṣe yìí ó ti dàdéhùn láàrin èmi àti Musa àdéhùn nìyẹn ọlọ́jọ ọlọ́jọ naam. ayọ̀ ọmọ rẹ̀ ajá ọmọlẹ ajalẹ yìí kọdọ ìta èyíkéyìí nínú ọdún tó bá lè lò yálà ọdún mẹ́jọ ni àbọ̀dún mẹ́wàá àdéhùn ni láàrin ìyẹn àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ aláìní kò sí wàhálà ń bẹ̀ bó olú mẹ́wàá bó olú mẹ́jọ ó bá mi láàmú wọ́n bá wọn bá wọn kó wọn kí akó gbogbo àdéhùn wáyé akóṣíwájú ọlọ àfọlọ́nsẹlẹ́rì kí lànà bí musa náà wá sọ lẹ́wẹ̀. fọlẹ́mà kọ́dọ̀ musa làájẹ́ ìgbàdánà bí musa tó lu ọdún àdéhùn tó ṣe tán àwọn àfáà ní ọdún gbèrèwèlò ṣé mẹ́jọ ni musa lò àbí mẹ́rin ń bẹnu àwọn àfáà tí wọ́n ní mẹ́jọ ni musa lò orúkọ àdéhùn ojú ìpìlẹ̀ àdéhùn òní mẹ́jọ na èmi èmi ní mẹ́wàá tó kù. Uh-huh. فلما قضى موسى الأجل وسار بأمره آنس من جانب النار ìgbà anábì Musa lo àsìkò tó fẹ́ lò ó wá múyàwó ó ń bẹ̀rù àwọn àfà tí wọ́n ní ṣé Musa ti bímọ nígbà yẹn torí pé àdéhùn yẹn ìyẹn ò wípé ọmọ sùnmọ́yàwó bí wọ́n ti so ìdí ẹ̀ fún ẹni pé ó gbúdọ̀ lọ ọdún mẹ́jọ àbí mẹ́wàá nǹkan pè ní wọ́n ti so ìdí ìyàwó fún ọlọ́run wá ní anábì musa wá rìn pẹ̀lú àwọn ọmọ ahìlì ẹnẹf ní jẹ́ ìyọ̀ pẹ̀lú ìyàwó àtàwọn ará ilé ẹ̀ àwọn àfáà mi sọ pé rárá musa ò bímọ ìyàwó ẹ̀yìn ẹ̀ náà lọ́lọ́ ń pè ní ahàlù ẹ̀ níbẹ̀ àwọn àfa pọ̀ lórí ẹ̀ lórí abala bẹ̀rẹ̀ ìgbà tí Musa wá kúrò bó ṣe kúrò ń bẹ̀ yẹn ẹ̀kọ́ tọ́lọ́ ń bẹ́ kí Musa kọ́ ló ti kọ̀ fódìdí ọdún mẹ́jọ gbáko ẹni bá daran tó da àgùntàn yóò lè darí èèyàn torí bá àgùntàn náà ń bẹ nínú èèyàn àgùntàn ń bẹ nínú èèyàn ewúrẹ́ aláìgbọràn ó ń bẹ nínú èèyàn àgbò ń bẹ nínú èèyàn ẹlẹ́dẹ̀ ń nínú èèyàn ajá ń nínú èèyàn. Ànábì Musa ó dá àwọn àgùntàn àwọn àgbò làǹkómi ó dá wọn ìgbà tó parí yẹn ó ti gba tírénì lọ́lọ́gbọ́ kó gbà ìgbà tó wá ń padà bọ̀ lójú ọ̀nà yẹn lọ́lọ́wọ́ Musa wá rí iná kan tí ń jò lọ́ọ̀kan kọ̀ọ̀lẹ́lẹ́ amín kò fò ìwà sọ fún ara ilé ẹ̀kọ́ ẹ̀dúró omi ti rí lọ́kàn ọ̀rọ̀ táwọn afá sọ́pọ̀ nínú ń Musa àti ìyàwó ẹ̀ nìkan kọ́ ni wọ́n lọ fi ń kù fún ajẹ́kùnrọ́pọ̀ àwọn kan nínú kì mọ́ àwọn kan bẹ tí wọ́n gbà tí Musa tí wọ́n tẹ̀lé Musa ọ̀rọ̀ àwọn afẹ́ onímọ̀ tẹ̀lé sí pẹ̀lú lórí ẹ̀ musa ni ẹ̀dúró ní àánẹ́sítò náírà onímọ̀ kan lọ́ọ̀kan mo ń wo nákan lọ́ọ̀kan orí ẹ̀yẹ dúró ẹjẹ́ mi ò lọ ọbẹ̀. láàlì ilẹ̀ ń bẹ́ fi mọ̀ wípé èèyàn a máa wo lẹ́yìn ẹ̀sìn èèyàn a tún wo àwọn nǹkan míì obìnrin la lẹ́yìn ẹ̀sìn obìnrin ajúwa àwọn nǹkan ní mọ́kànlá la ẹ̀rí pígbà tí yẹn ń sọ̀rọ̀ ó Musa ó láyà ó lágbára ìgbà tí Musa rí náírà ọ̀kan ó ní ẹ dúró ẹjẹ́ kí mi ó lọ ọ̀dọ̀ ọkùnrin nìyẹn ń dín dọ́kùnrin ni ọlọ́run sọ àbẹ̀ àwọn wà nílé láago méjì òru wọ́n bá ń gbálẹ̀kùn ìwà làtífà ẹ̀jẹ̀ ojúṣe ni ti ń kalẹ̀kùn ah! ìyàwó ni ó ṣe jẹ́ mi ní ìyọ̀jú àmì ẹjọ́ tó ní omi ọ̀fun ẹjọ́ ju ọlọ́run yóò tọ́ láti ọkọ yìí o. ó ṣe jẹ́ àlàjì wa ní olọ yọjú ọkọ ní ó sọ wípé ẹ ti ẹ má lọ ẹ fún wọlé ọkùnrin ni ó lọ pẹ̀lú àníyàn pé yìí tí ó bá ṣèyàwó tí ó sọ ọmọ kó ṣe mí ọkùnrin nìyẹn. Musa òun náà sọ pé ìmùkù fún ọ̀rẹ́ ẹ̀hìn ìrìnkù fún ẹ̀yìn ẹ̀dúró ìyàwó ẹ̀dúró ẹmọ́tẹ̀lẹ́ni ìdílé ánàstò náírà. ìgbóná kan lọ́ọ̀kan ẹbí kì í rọ bẹ̀. làálì àti ìkún ìhàbẹ̀ fọba àwọn ìjàmbá wa ti nana. tí n bá débẹ̀ tí mo bá rí níbẹ̀ làwọn sọ fún yín bọ́ sì ṣe ògún náà onímọ̀rí àdèfìdáná ìlera náà. bí n bá rí òkú náà téèyàn lè fi dáná jò tí n bá rí ilẹ̀ máa ń mú wá bá yín. láàrá tó ń ta sọ́ọ́lù. báwo ni mo ní nǹkan dáná ẹ̀yẹ mọ́tẹ̀lú mi ẹ jẹ́ kí mi nìkan lọ fojú gbóná tó bá wà ń bẹ̀ mo ti ń jẹ́ ọkùnrin nìyẹn ọkùnrin nìyẹn iṣẹ́ wàhálà àwa láàlọ́ sí ó sì wá jẹ́ pé ìyàwó rẹ ní ìlọ́síṣẹ́ orí ṣogbó ìyá alágbádá tí a ti gbọ́ pé kú bẹ́ẹ̀ kì í ẹ̀yin wa mi ti gbọ́ kódà musa nìkan kò kò yín sí mi ìgbà tẹ̀sí mọ̀ pé mi iṣẹ́ ti ṣe náà nù wọ́n ní orúkọ rẹ̀ síbẹ̀ nígbà tí musa bẹ̀bẹ̀ tí mo bẹ̀bẹ̀ pẹ̀lú ipò tèmi náà ń ládùúgbò wọ́n ṣàfòkọ̀ rẹ̀ sí wọ́n wá ní gbogbo ìgbà tí kúkúdẹ́kì bá ti ń wáyé àwọn ọmọ àfòkọ̀ rẹ̀ ṣe àkọ́kọ́ ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ọ náà nù. ẹ wọ́n dìde ní ọkọ̀ ọkùnrin ní ilẹ̀ ọkúndẹ́kì tí ó mú wálé tíyàwó jẹ látara àdé olóyè àwọn ẹ̀pla fi sọ pé ẹ̀kọ́ sodo púpọ̀ síbi ọ̀rọ̀ anábì Musa nígbà tá a bá lọ bẹ̀rẹ̀ níbi tó ṣẹlẹ̀ láàrin wọn àti firaun tá a fi gbogbo èyí sílẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ ó sọnù ló já lọ background ọ̀rọ̀ yẹn gangan níbi tó ti bẹ̀rẹ̀ ìgbà tí Musa wá débi iná kí ló rí mbẹ. fọlọ́mọ ata ló bí àwọn oṣù àṣọwọ́ ìwà ìpínlẹ̀ ayélujára ìfún ìlú ìṣàtì ọ̀rọ̀kọ̀. kan wá wá ní ṣá iṣẹ́ ìpínlẹ̀ ayélujára ìfún ìlú ìṣàtì ọ̀rọ̀kọ̀. agbọn apá ọ̀tún agbọn apá ọ̀tún níbi òkè kan èrò fẹ́rẹ́ tó ń lọ bẹ́ẹ̀rọ òkè náà ní kúrìsì náà níbi agbọn apá ọ̀tún rẹ̀ ibẹ̀ ọlọ́run ọba ti pe Musa òkè náà ó ń gbọ́n bọ̀dì sí. Yorùbá lọ Mísírà. Yorùbá ọgbẹ́ tá a sọ yìí. Ìṣọ́jọ́ rọ̀. Yorùbá ọgbẹ́ mi lọ Mísírà ọ̀nà mi ń bẹ tó lè dá lọ́gbọ́n bọ́ọ̀ ọbẹ̀ travel ni ọbẹ̀ lọ́ọ́ múra ni sáwọ̀ Egypt airline dọba wọ Egypt airline tó ní stopover kò sí kò lè gbé ọ lọ tó ń lọ direct yọkọ gbé ọ lọ sí Egypt Cairo tọba ti dúró ńbẹ wọn wá ti mọ bí wọn ṣe máa ń ṣe abẹ́mọ ó ti ní bí wọn ṣe máa ń ṣe físà wọn tọba ti ṣe olùlùgbé ìjọ kan níbẹ̀ kò tí ì ní lọ ọ wà á wọ̀ náà ọ wà á ní mo fẹ́ dé gbogbo nǹkan yẹn mo fẹ́ rí tó bá wá rí tán ń bọ̀ bá parí ó padà wá sí yàpọ̀ tó bá padà yàpọ̀ ìtọ́sẹ̀ tó máa bá plẹ̀ lọ síbi tó ń lọ gbogbo àwọn nǹkan èèyàn kú gbọ́ rí ibi tọ́lọ̀ wọn bá ti gbé ní sáyẹn ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo ojú kò á ní sọ kì í sàlọ́ yísà lọ ó débẹ̀ ó rí bẹ̀ ó lọ ní Egypt ṣáàtì ìlànìmẹ́n. ní ṣáàtì ìlànìmẹ́n. lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún níbi òkè túrúsì náà. fílípù pàǹtì ìrìnàbá ọlọ́kọ̀ọ́bù ní àṣọjọba. ní àyè àlùbáríkà níbi ọ̀gbẹ́ igi kan náà lọ́wọ́ bá ti pe Musa. ayé àwọn sáà ó bá yẹ Musa. ẹnì aláàlọ́hù ọ̀gbọ́n iná lórí tó ń bọ̀ ń bẹ̀ ìgbà tó débẹ̀ ọgbọ́n ọlọ́run ọba ló gbọ́ bí Musa ṣe dà níbi ọlọ́run yẹn bọ́lá ń ṣe ọ̀nà sí fúra ọ̀nù nìyẹn ìgbà tó wá kúrò ń bẹ̀ ọ̀tọ̀ níbi tó fẹ́ máa gbà lọ ọwọ́ aṣọ fún ìyàwó ọ̀gbọ́n ibi tá a ti sáko ń bọ́ kìnyànà ìgbà ni mò ń padà lọ ìgbà tó lọ́wọ́ bá wá ń sọ fún Musa gan Musa wá nílò ọlọ Fìràúnà inú àkáàfù ààrùn ìwà kò tó lóòrùn ọlọ́run ọ̀ pàmì omi tó lé mi bẹ tí n bá padà lọ bẹ ó pàmì ọlọ́run bá inú láyà káàfù lábẹ́yẹ mùsàlù àlọ́ ní Musa anábì ọlọ́run ìbẹ̀rù ṣebí mi ni mo rán ìní máa máa kò máa sọ wàárọ̀ máa lọ èmi ọlọ́run bẹ pẹ̀lú ẹ kò sí tí ó ọ́ ìgbà tọ́lọ̀ wá rán Musa Musa ní ọlọ́run èmi náà fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ ọlọ́run kọ́ra rọ́bì ṣọ́ra àyè sọ̀dọ̀rọ̀ kọ́ra rọ́bì ṣọ́ra àyè sọ̀dọ̀rọ̀ ìdánílé ọlọ́run ọba iṣẹ́ tó gbé lé mi lọ́wọ́ yìí àyà mi fún pínpín ẹ̀rú gbà mí. rọ́bì ṣọ́ra àyè sọ̀dọ̀rọ̀ ìyí wọn mo mọ tó lè ṣe ẹ̀rù ń bà mí ọlọ́run ń sípayá agbára mi dọ́kàn mi ó balẹ̀ jẹ́ ńláyà láti lè kojú Fáráò. wáyà sí ilé àwọn yìí. gbogbo ọ̀nà táwọn amọ̀rí ni ó fi já sí ọ̀run lórí sátẹ gbélé mi lọ́wọ́ ọlọ́run mi lọ́wọ́ lórí ẹ̀. wàhálà ọ̀pọ̀lọpọ̀ ní lè sáré. ọlọ́run ọba orí mi pé mi ò dá láhẹ́ anabi musa ti bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ jágara kò tún ní àgbékalẹ̀ púpọ̀ níbi ọ̀rọ̀ bọ́lá ń ṣe bá musa nìyẹn anabi musa wa ní ìrẹ́ ọlọ́run ọba. wà á lọ ọwọ́ bàbá mi lè sáré. ọ̀rọ̀ mi tí kì í yàwọn èèyàn bá ń tú kókó ahọ́n mi jẹ́kọ̀rọ̀ mi ó yé gbogbo ayé. ìyá fúnra ọ̀hún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ẹ̀mọ́ bọ́bá gbẹ́mọ̀ bá gbẹ́ ọ̀tọ́ bá gbẹ́sẹ̀lẹ̀ àti sọ́tí wà ní ìlà wà lọ́lọ́ kó bàtà nílé sáàmì yáṣọ́kọ̀ ẹ̀fọ́ ọ̀pọ̀ òní ó gbọ́ mi yé ọlọ́run lọ́jọ́ wo sì mí gbẹ́ lórí nítorí kí n lọ sọ wọ̀jà ní wàzírà ní ahli àwọn dámú mọ́jẹ́mi nìkan ó dá iṣẹ́ yìí jẹ́ fún mi ní olùrànlọ́wọ́ tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí mi

نسبحك كثيرا ونذكرك كثيرا ونذكرك كثيرا lọ́pọ̀lọpọ̀ láti lè máa ṣàfọ̀mọ́ bórúkọ rẹ̀. ìlẹ́kẹ̀kọ̀ tàbílẹ̀ pàṣẹ ìrà. ó wà níṣẹ́ òfin wálẹ̀ wúwo wá lọ́kọ̀ọ́lọ́kọ̀ọ́ tẹ̀sùn ìlọ́pọ̀ ya Mùsá. àwọn ọlọ́run bó ṣe ń ṣàgbà nǹkan náà ọlọ́run láti gbà gbogbo bí o ṣe fèrè náà á ṣe bọ̀ fún máa lọ bí arúnà náà ti tún dà níbi ọlọ́run yẹn wọ́n fi wá gbọ́dọ̀ Mùsá ọ̀dọ̀ Fìràwọ̀ àṣẹ̀ṣẹ̀ wá dé èyí tá à ń tu òní yẹn wọ́n ti gbọ́dọ̀ Fìràwọ̀ báyìí ṣùgbọ́n tá a bá lọ gbé níbi tó ti bẹ̀rẹ̀ yẹn kò ní í fẹ́ dọ́gba gbogbo àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó ń bọ̀ ń bẹ̀ yẹn yóò ṣòwárù ẹrù àtayé Yusuf òun ló sọ àwọn ọmọ Israẹli bára alẹ́ Misra nítorí pé Musa tọ́lọ̀ ń kọ́kọ́ jáde ń bẹ̀ so látara àdé eléyìí gbogbo àwọn ẹ̀kọ́ tá a rí ń bẹ̀ ọlọ́run yóò sún wọn fà. olórí ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ ni pé kò sẹ́ni tó lè díṣe ọlọ́run ọba lọ́wọ́ ìyẹn ká dì mú tẹ́nì ká bá lókun mi tó rìn yín múse gbà ìwọ mo sì ń kankan a sì tì ọ mọ́lé. ẹ̀yà àṣẹ ìtàlẹ̀ aláàrin ọ̀tún. ó lè jẹ́ pé nìkan lọ́ọ́ pàdé mú ẹ̀wọ̀n tó mi sóríire mú ọba tí ọmọ lé olùmọ́pàdé ẹni aláyé. ọ̀tọ́dúnrún àlà mọ̀ní àṣà àṣàlẹ̀ àdàmú. ọ̀lànà ìran tó lè kọ díṣọ́ iṣẹ́ ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan. àṣà àṣà àlọ́ ọ̀tá ànábì musa bọ́lá ń bá lùlọ ẹsẹ̀ nǹkan kò sẹ́ni tó lè dádúró ọlọ́run ní musa ó dojú fura ọ̀nà ìbọlẹ̀ fún ọ̀nà fẹ́ lu agbára pé kò lè ṣẹlẹ̀ ọlọ́run ọ̀dà yóò ṣojú ẹ̀ pé n tó sọ ní ilé rẹ̀ gẹ̀ẹ́ni musa yóò tún wá gbé ẹwù ètò ọlọ́ tó àdé eléyìí ká gbà fọlọ́n ní ti pátápátá ká kó àlámọ́rí wa sọ́wọ́ ẹ̀ onídarí ẹ̀ abẹ́lẹ́ bá ní tóbi rẹ̀ ọlọ́run kó kíyèsí wa kó sì ràn wá lọ́wọ́ pẹ̀lú ní kọfí fata ní alàlùsá. كلمتان خفيفتان على لساني ثقيلتان بلساني حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله ìbéèrè àti dáhùn lónìí ọjọ́ ti lọ kí ọlọ́run àbá kí ó mọ́ṣáà gbà níjọ́sìn lọ́wọ́ wa.